الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه مهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أربعة àwọn ọba tí ó tún ṣe rọrùn láti tún pàdé ní ọjọ́ òní lẹ́yìn tí a ní ìsinmi ráńpẹ́ ní àná nítorí ìdí eléjọ́ pé a ti ṣàlàyé fún wa níjẹta tí ó jẹ́ pé olófa ìdíwọ́ tí àkàrà sí tó òní àná ọlọ́run bá yìí nínú àánú ẹ̀ àti nínú ọlá ẹ̀ àti nínú ọ̀kẹ́ ẹ̀ torí ọlọ́run bá lè gbá tóbi sẹ́wà títí di ọjọ́ òní láti tẹ̀síwájú lórí ìtumọ̀ suratul Baqara ilé tí a bá lọ abẹ́lọ́wọ̀n bá lè gẹ́lá ọlọ́wà ìgẹ́lá fún mọ́sálà ìfúsínú mizanu hasanati ẹ̀kọ̀kan wa نسأل الله تعالى أن يثقل به ميزاننا abẹ́lẹ́ ọba àdígára fọ́lọ̀ kó fi ilé báyìí kó fi sí kó fi gbogbo ìṣòwò iṣẹ́ orí ẹni kọ̀ọ̀kan wọ́n lórí ìpínlẹ̀ tẹ̀yàmà aláìlá ìlànà ajẹ́rìí pé ọlọ́run báyìí ó nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún wahdahu la sharika lahu lóhun nìkan láì mọ́rogún pẹ̀lú ẹni lójọ́sìn bákan náà sì jẹ́rìí pé anábì sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ bá ní jíṣẹ́ ọlọ́wọ́ bá ní àmsálàbù lọ́wọ́ bil huda wa dinil haqq ọlọ́wọ́ bá ní kẹlára pẹ̀lú ìmọ̀nà àtẹ̀sí òdodo yuzhiruhu ala dini kulli kí ọlọ́wọ́ bá ní kẹlára kúlè ń gbà fi ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam tó lè fi lékè tó lè fi borí gbogbo àwọn ẹ̀sìn tí ń bẹ walau kariha al-mushrikun kódà àwọn ọ̀sẹ̀bọ̀ bá kórìíra kí wọn bá kórìíra kí Islam kò ga kódà àwọn ẹlẹ́bọ wọn bá kórìíra gíga Islam eléyìí báyìí ni àdéhùn ọlọ́run bá tọ́lọ́run àlejò sọ́fà Ànábì sallallahu alaihi wasallam pé kálímọ̀ ọlọ́run bá òun ni ó òun ni ó lékè òun ni ó ga ni ó borí gbogbo ìlànà ṣàfihàn ìlànà ṣetán ìlànà èsù àlékún kí ọlọ́ọ̀bá tí ó rí ajẹjẹ tó ọlọ́ọ̀bá kó bá Ànábì sallallahu alaihi wasallam àti àwọn aráalé àtàwọn sàhábà àti gbogbo olùjọ́sìn fọlọ́ọ̀bá pẹ̀lú ìlànà Ànábì sallallahu alaihi wasallam hatta taquma as-sa'a títí tí ọjọ́ gbọ́dọ̀ qiyamah tí ó fi dé abẹ́lọ́ọ̀bá àdìkẹ́lá kí ọlọ́ọ̀bá àdìkẹ́lá kí ó ka ẹnìkọ̀ọ̀kan wa náà sínú àwọn àdúmà Ànábì sallallahu alaihi wasallam ilé ìtì ọlọ́ọ̀bá àdìkẹ́lá tí ó yọ́nú sí alala ilaha illallah áyà tí a dúró sí ní ìjẹta òun náà ni áyà ẹlẹ́ẹ̀kẹta lé ní ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgbọ̀n verse 27 nínú Suratul Baqara ọlọ́run bá dìkẹ́lá yọ̀nda kí abáyà náà dé parí sọ ní ìjẹta ilé tó ẹ́ sí pé insha Allah a bẹ̀rẹ̀ látorí àyà ẹlẹ́kẹ̀ẹ́jì dín ní ọgbọ̀n verse twenty eight ṣáàlọ́ títí débi tí ọlọ́run bá lè gẹ́ bá fún wa ní ọ̀dà kí a láǹfààní àti bàdé lẹ́yìn tí a bá gbọ́ kíkà Kùránì kan Bismillah. أعوذ كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون آه، الله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم كيف ismul istifham ni للسؤال عن الأحوال مبني على الفتح كيف orúkọ ní tọ́mọ́ tó ń ṣe béèrè nípa ìṣesí nǹkankan nípa ìṣesí nǹkan wọ́n fi ń ṣe béèrè nípa ìṣesí àwọn ọmọ mọ́ pa a máa ma harọ́ka ẹ̀pá sórí fatiha tó bá ní kẹ́yífà ìtumọ̀ ìpé báwo ni láti fi bèèrè bí nǹkan ṣe rí láti bèèrè bí a ìṣesí nǹkan ṣe rí tó dáa ní àbí òdá tí lọ́rọ̀ wá sọ pé kẹ́yífà hálù ìtumọ̀ ní pé báwo ni condition rẹ̀ ṣe kò wà dáadáa ṣe bá ní sí ọlọ́wọ́n bá ní kayfa takfuruna billah istifhamu bí báyìí ìbéèrè tọ́lọ́wọ́n bá alékẹ́lá ń béèrè nípa ahwalu bí báyìí kéde kọ́lọ́wọ́n bá alékẹ́ọlá ó fẹ́ fi ṣèwádìí látọ̀dọ̀ àwọn tí ń bá sọ̀rọ̀ nípa hálù kúfùrù wọn ni kéde kọ́lọ́wọ́n bá alékẹ́lá fi ṣèwádìí ká pé ọlọ́wọ́n bá alékẹ́lá fi wádìí nípa hálù ìṣesí kúfùrù wọn kọ́ ọlọ́ọ̀bà lè kéré òbèrè láti mọ̀ nípa ìṣesí kófò wọn bí kò sí pé ọlọ́ọ̀bà lè kéré ń béèrè béèrè yìí láti tako wọn hmm? eléyìí náà ń pè ní al-istifhamul inkari wa tawdihi ìbéèrè ìbéèrè níbéèrè àtakò àti ìbéèrè àti báyà òní lórí àìdá tí ń ṣe kayfa takfuruna billah ọlọ́run bá ní kí ló ṣe yín báwo kí ló dé tẹ́fẹ́ máa ṣe kèfèrí sí ọlọ́run wa kí ló dé tẹ́fẹ́ máa ṣe kèfèrí sí ọlọ́run wa ní ẹni tí ń takò wọn lórí ìṣe kúfùrù wọn lẹ́ni tí ń bá wọn rí nípa ìṣe kèfèrí sí ọlọ́run wa kí náà pè ní kúfùrù alkufru a lughatan nínú èdè òun náà ni àtẹ́fíyà àtẹ́fíyà kíyàn bò kamẹ́lẹ̀ kíyàn bò kamẹ́lẹ̀ wọ́n pè ní kúfùrù nínú èdè wà mí ìgbò nínú ẹ̀ òun náà ni wọ́n ti ń pè àgbẹ̀ wà nínú súnmí àtàláhù káfíra wọ́n ti ń pè àgbẹ̀ ní káfíra àgbẹ̀ káfíra náà ń pè àgbẹ̀ ní èdè lárúbá tí ló dé tó pé àgbẹ̀ máa ń bò kamẹ́lẹ̀ àbí wọ́n ń pè àgbẹ̀ ní káfíra àwọn àgbẹ̀ wọ́n ni kò fáàrù ni wọ́n kàmátàlẹ̀ ọ̀yí sí àjẹ́bà kò fáàrù nàbátò ọlọ́run bá nẹ́dà gẹ́gẹ́ bí àpèjúwe òjò rọ́yì ìdáǹpè ní rọ́yì òun náà ni òjò tí ó rọ̀ lẹ́yìn tá ń wà òjò tó pé a ti ń wá òjò a ti ń wá omi ẹ́ àwa rómi òjò tó bá rọ̀ lẹ́yìn ìgbà yẹn náà ń pè ní rọ́yì hmm? rọ́yì torí òjò náà ń pè ní mọ́pọ̀rọ̀ àbí ṣùgbọ́n mọ́pọ̀rọ̀ òjò lásán nìyẹn àmójò tó bá òjò tí ó bá rọ̀ lẹ́yìn tó yẹpa wọn tí ó wá òjò wọ́n tí ń wá omi lẹ́gbẹ̀lẹ̀ rọ̀ì ọlọ́ọ̀bá ní kàmẹ́kẹ̀lẹ̀ rọ̀ì ọ̀dà ẹgbẹ́ bí òjò tààrùyẹn sí àjábà ìfòfàárọ̀ nàbàtò tó jẹ́ sí wípé irúgbìn tí à ó wá wu kéde o ó àwọn àgbẹ̀ gbàtọ́nà balẹ̀ kílá ń fún àwọn tó ń fún wa lápẹ̀jú ìtàní àwọn sọ̀hábà àbí رضوان الله عليه نعم ìta mẹ́fà yóò ń bẹ̀ tàbí débẹ̀ ni pé kò fà àwọn àgbẹ̀ níbẹ̀ tó rẹ̀ jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ wọn farabalẹ̀ dáadáa sí ìyẹn ké kéṣe gbàtà bá rí káfíìrì lámàpìlì lámàsí kó ti di kèfèrí náà ní kèfèrí kèfèrí tó gbé ìjáde fún Islam àbí kèfèrí eléyìí tó ní ní ìsàgbàgbọ́sọ́lọ́wọ́n bá ìgbàmí àlèrí káfíìrì fẹ́ẹ́ fi tó ní ní àgbẹ̀ síra ní so irú ẹ̀ lórí àpèjú ìgbìmọ̀ ọmọ nínú àyà ẹ̀ ní ọwá tó àyà sí kàmẹ́ta lọ ọyí tí àjàbà tó fárọ́ nàbàtò tó wọ́n náà gẹ́gẹ́ bí ó jù ó yẹ sí pé irúgbìn rẹ̀ tó mú jáde ó ju àwọn kèfèrí lójú nígbà ní so àwọn kèfèrí kọ́ lọ́nà bá ń sanwó báyìí àwọn àgbẹ̀rẹ̀ náà bá lè fi lánú so mo sọ pé nínú èdè kúfùrù náà ni àtẹ́rù sí àbí náà tíyẹ̀ bá wá borí ọlọ́ọ̀ba mọ́lẹ̀ náà tí ó sa ìmorí sọ́lọ́ọ̀ba tó yí bá nìsí òun náà ti kúfúrú ní ẹ̀pẹ̀ kúfúrú ni'ma kúfúrú an-ni'ma kí ẹ sa ìmorí sọ́lọ́ọ̀ba òun náà ti tẹ́tù tí yà ni'ma ọlọ́ọ̀ba yìí ó borí ọlọ́ọ̀ba mọ́lẹ̀ kò dúpẹ́ rẹ̀ kò sí àfihàn ìrọ̀lẹ́ báyìí òun náà ṣe àìmórí sọ́lọ́run báyìí tẹ́yìn bá kó orí tọ́lọ́run bá fún mọ́lẹ̀ tí ò kú pẹ́rẹ̀ òun náà ṣe kókó náà tẹ́yìn bá wá sí àìgbàgbọ́ tó ṣe jùṣù tó tako ìgbàgbọ́ ẹkó nígbàgbọ́ lé lórí kófùrù lélẹ́ ìlànà yọ̀rọ̀ kófùrù ìlànà kò tí yẹ bá nìsí tó fi jẹ́ sí pé alkufru kò sọ̀rọ̀ kufru ọ̀nà méjì ló pín sí fẹ́sì kufru tinú ẹ̀sì ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ kufru akbar alkufru akbar kufru tó tóbi òun ló kékeré النبي صلى الله عليه وسلم خيبي إيه؟ يا معشر النساء مقبيو غري تصدقنا اما دي صاراو اما دي صدقوا فإن كنا فإن كنا أكثر أكثر أهل النار فإني رأيت كنا أكثر أهل النار من الرواية منه Ànábì sallallahu alaihi wasallam tó gbogbo orí pẹ́yìn lẹ́kùn òbí nínú náà nínú ríwáyà kan ó ní orí jù náà ọlọ́run bá fi iná hàn ní fa'ida aftaru ahliha an-nisa gbàtọ́ wà rí àwọn tó pọ̀ nínú àwọn obìnrin ni so àwọn tí ó pọ̀ nínú ọjọ́ gbọ́dọ̀ kìyàmà àwọn obìnrin ni wọ́n obìnrin pọ̀ nínú lágbàtí ọlọ́run sàrọ̀ tí ẹ bá dẹ̀ wó lùtọ́ ẹ̀rí wípé obìnrin ṣètọ́nà àmà ṣètò ìlú wọ́n gbẹ̀gbẹ̀ ọkùnrin lọ kódà irinṣẹ́ ìṣù ní ṣètò obìnrin jẹ́ irinṣẹ́ ṣètọ́ obìnrin jẹ́ àbí ṣètọ́nà àṣìyàn máa ti ṣẹ̀ráyè wọlé sí wọn lára ju ọkùnrin lọ ànábì adam alẹ́ ìsọ̀láṣọ́ ànábì adam ànábì adam alayhi salatu wassalam ilé ìjẹ́ kó yíwa nípa bí àwọn pẹ̀lẹ̀ bí ṣetán ní fún ọ̀rọ̀ ẹ̀sọ̀ lára sí ọ̀pọ̀lọpọ̀ yẹn náà tí ó tó ń rí ọ̀nà nù lónìí ọ̀pọ̀lọpọ̀ látara obìnrin náà ni ó sì wáyé anábì ní ẹ̀yẹlẹ́pọ̀ nínú náà ẹ máa ṣe sàárà wọ́n sọ bí kí ló dé arẹ́bìnrin yẹ fúrù àwọn obìnrin a máa ṣe kèfèrí púpọ̀ hmm? àwọn obìnrin wọ́n máa ṣe kèfèrí púpọ̀ àwọn sọ́rọ̀ wọ́n sí wọ́n yà wọ́n lẹ́nu pé ẹ̀ẹ́ àwọn obìnrin máa ṣe kèfèrí gaba yìí láàmà wọ́n máa ń ṣe kèfé pẹ̀lú ọlọ́wọ́ bá gbẹ̀sára ní ẹ̀yẹ́ sọ́wọ́n ṣe kèfé pẹ̀lú ọlọ́wọ́ bá alẹ́bìnrin ọkọ̀ yẹ kúrò ní làṣír wọ́n máa ṣàìmórí sọ́kọ̀ alẹ́bìnrin hmm? lọ àṣàǹtà ìlà ìdààmú ìlàdá àrọ̀ alẹ́bìnrin tí yẹn bá ṣe dáadáa sóbìnrin tó rí ọdún kan tó kò sàṣe ètò nìkan nínú àwọn ẹ̀tọ́ rẹ̀ fẹ́ kó ṣe gbogbo pé ọlẹ̀ smarọ àìkò fíkà sọ́yọ̀rọ̀ kan nítorí wọ́n sọ ní pé ìwọ tó kò lórí kan láàrin ìgbésí ayé so ìwọ yìí tó wúlò rí báyìí kí ẹ̀rọ torí bí ọdún kan ṣe dáadáa tó bẹ̀rẹ̀ kọ́ wá sàìsí ilẹ̀ kan pé nítorí wọ́n sọ ní pé kò ṣe dáadáa rí ìgbésí ayé rẹ̀ àwọn obìnrin a máa ṣàìmórí púpọ̀ ọmọ ṣàìbò púpọ̀ ní tọ́pàá tó fi pọ̀ mọ́ náà yìí ẹ́ eléyìí báyìí kòfòrọ́nù làṣíò ìṣàìbò orí sọ́kọ kúkúrú lónà kúkúrú gbogbo ẹ̀ jáde kó ìṣìlá ọ̀sán ẹni kètò rí ọ̀sán yẹn di ẹni tó ṣe kètò rí sọ́lọ́ ọ̀la ó ṣàìbò orí sọ́kọ ìyẹn jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí bá ti kò nìyẹn kékeré clearance so ẹ̀dì wọlé kófòrò tó tóbi kófòrò ńlá ẹlẹ́ tó fún ìjáde tó rí islam ẹlẹ́ ìbáyìí ọwá pín sóríṣìíṣìí nínú ẹ̀ ni kófòrò tó ṣe òdòwà ṣe kèfèrí kátàkó ayà ọlọ́run ọba kátàkó ayà ọlọ́run ọba kátàkó tọ́lọ́run ọba àdékẹ́lá ní ká gbàgbọ́ tọ́lọ́run ọba àdékẹ́lá ní ká nígbàgbọ́ sí kásá ìgbàgbọ́ kátàkó kófòrò tó ṣe òdòwà gẹ́gẹ́ bí kíyàn ṣe jùhúdù kíyàn ṣe kíyàn tako bíbí ọlọ́run ẹ́ kíyàn tako bíbí ọlọ́run sàfáwọn kan bẹ̀rẹ̀ ìsìlámi kọ̀ sọ́lọ́n àrí wọ́n ṣe kèfèrè ní jùhúdù ni kíyàn tako jíjà nẹ́bí ọlọ́run bá nẹ́bí sallallahu alaihi wasallam kíyàn mẹ́gbà nẹ́bí ló jíṣẹ́ gẹ́gẹ́ bí àwọn nasọ́rọ̀ àwọn yahudi àtàwọn tí wọn kì í ṣẹlẹ́sìn náà abẹ́kọ̀ọ́ tí wọ́n pèrà wọn fi sínú ẹ̀sìn kankan àwọn ilé ìtàtù pé wọ́n pèrà wọn fi sínú ẹ̀sìn pàṣọ fún àwọn Yahudi àti Nasara jẹ́ ẹlẹ́sìn o ṣùgbọ́n àwọn àwọn Yahudi àti Nasara jẹ́ tẹ̀síbùn ìlàjì wọ́n pèrà wọn ti sí bí ẹ̀sìn abẹ́ẹ̀kọ́ ni kẹjẹ́ pẹ́sìn tó ń pèrà wọn ti sí ẹ̀sìn tọ́lọ̀ wọn wà lé pẹ́lọ́ ìyọnu sí pé inna dina inda Allahi al-Islam ẹ̀sìn tọ́lọ̀ wọn bá lè kẹ́lá tẹ́wọ́ bá ẹ̀sìn tó jẹ́sìn lọ́dọ̀ Ọlọ́run bá ń tọ́lọ̀ wọn bá lè kẹ́lá mọ̀lẹ́sìn òun náà lẹ́sìn ومن يبتغي غير الإسلام دينا غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه gbogbo ẹnikẹ́ni tó bá wá ẹ̀sìn míì láti tó bá wá ìlànà míì láti mọ̀bí sin ọlọ́run àbúrà fún islam fàlàyé yóò kú bára mi láíláí ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ nẹ́fù tàbí ọlọ́run nígbà lọ́wọ́ láyéláyé ọwọ́ fi àṣẹ́rọ́tí nílẹ̀ ìsọ̀sírí tó bá dẹ́gbẹ̀rẹ̀ kìyàmà nínú àwọn tí ó sókò ní ọwà kọ́lọ̀ dìgbà kọ́lọ̀ àwọn tó báyìí hmm. nínú àwọn kókòrò ní ni kókòrò tẹ̀sí ìpé kókòrò tẹ̀sí nígbà ìkárí káàkiri ìkan káàkiri ìkan tọ́lọ́wọ́ bá dìkẹ́lá tó ṣòro káàkiri ní kápẹ́ ọ̀rọ̀ náà ọba nírọ́ kápẹ́ àmì ọlọ́run ọba nírọ́ ní báyìí sì náà ń pè ní kúfùrù tẹ̀sí ìṣe kúfùrù ìpè kankan nírọ́ nù àwọn tí ọlọ́run ọba lè gbẹ́lá tí ọkọ̀ ká ní kágbà lódodo kò sí ìbáyìí sì ẹgẹ́ bí ìpè ọjọ́ gbẹ́dà lọ́sọ̀ yá mà nírọ́ ẹgẹ́ bí ìpè bíbi àwọn màláìkà nírọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjẹ́ bí pé ànẹ́bí ọlọ́run ọba ní ọrọ́ ẹjẹ́ bí pé ọlọ́run ọba ní ọrọ́ nínú ọ̀rọ̀ kúfúrú òun náà ni kúfúrú ìbáà wọ́sìkìbáà kófúrú kí ẹ ya ìṣèjì ètò ní pé ẹ yarí pé òní tẹ̀lé tọ́lọ́run kí ẹ ṣe gbẹ̀ràgà sí òfin ọlọ́run kí ẹ sì gbéraga sófin ọlọ́run ọba kí ẹ ní òní tẹ̀lófin ọlọ́run kí ẹ rò pé òun ní òun ní òun ní kápá àbọ́tọ́ fún un láti jáde pé lábẹ́ ṣẹ̀ríà ọlọ́run ọba ṣẹ̀ríà ọlọ́run ọba òjọ́ ọ̀rọ̀ yẹn ní wúlò òfin ọlọ́run ọba òjọ́ ọ̀rọ̀ yẹn ní wúlò ìwé ìwé ìgbàlá ìkófòrò yẹn láti ìfẹ̀rí kọ́lọ́run ọba àlefẹ́ lápá yẹn láṣẹ kí ẹ lè ní tẹ̀lé ẹ́ lọ́wọ́ bá nígbà sọ fún Iblis pé abà wastakbara wa kana min al-kafirin látara ìbá àti istikbar kí ló ṣe kana min al-kafirin ó di kèfèrí ẹ́ so ó di kèfèrí látara báyìí nínú ọ̀rọ̀ kúfùrù ìgbé òun náà ni kúfùrù nìfà kúfùrù nìfà iṣẹ́ kèfèrí ká máa fi ìsìláàmù hàn ká fi kèfèrí pamọ́ sínú nínú wa àgbàgbọ́ ànígbàgbọ́ sí ìkàkà a máa wá ṣe bí ẹni pa ànígbàgbọ́ sí nítorí àti kan àwọn èèyàn ká lè rúpa ara wọn ni wá èyí náà pẹ̀lú kúfùrù nípa nínú ọ̀nà kúfùrù nínú ọ̀nà kúfùrù ni kúfùrù ṣak ìṣe kèfèrí ká máa ṣe ìméjì nípa ọ̀rọ̀ ọlọ́run kí a máa ṣe ìméjì èèyàn gbọ́dọ̀ ṣe ìméjì pálíkì yá máa bẹ̀rẹ̀ èyàn gbọ́dọ̀ sí ìmìdí bá nẹ́bí ọlọ́run bá ránṣẹ́ ẹwà sí ìmìdí àti ẹ̀mí bá nẹ́bí ọ̀hún gan náà bá nẹ́bí ànẹ́bí ànẹ́bí náà lálọ́pàá bọ́yá wọ́kàn ọlọ́run gan ọ̀rán sí ẹgbẹ̀rún bá jọ́gbẹ̀rẹ̀ kìí àmà òkú yóò padà máa hàn <laughs> aláì

ọgbọ́rọ̀ wa dé kò ríta kò yé mi mọ́ ló jẹ́ tí wá dàrú máa rí dúgan àwọn àfáàkà sọ pé kìíní àwọn àfáàkà sọ pé kìíní àwọn àfáàkà sọ pé kìíní ẹwọ́ jẹ́ sí dàrú máa rí dúgan tó wájú bẹ̀rẹ̀ kí á máa rẹ̀ àmàmàgbogbo àmàmàgbogbo bá ṣe jẹ́ ma láti ilé ayé ni lọ wá mà bó ṣe ma láti ilé ayé ó bá yìí ma láti ilé ayé wàhálà ni kí ẹ mọ́ nígbàgbọ́ kó ìgbàgbọ́ tó yẹ kúrò lórí ẹ̀ ẹ́ kí ẹ mọ́ sí kó má ní yẹ̀kí kúfùrù lè wàláì kúfùrù gbígbé àmà ní ìméjì pé sọ́lọ́n sì kápá nǹkan báyìí aṣákù fi kúrò sí ilá kí àmà ní ìméjì lórí pé sọ́lọ́n sì kápá nǹkan báyìí sá sí bá ní so wàláì kúfùrù kaifa takfuruna billah ọlọ́run bá ní èé ṣe yí áwùlẹ̀ ìfẹ́ máa ṣe kèfèrí sọ́lọ́run bá ẹfẹ́ máa ṣàìgbàgbọ́ sọ́lọ́run bá eh fakuntum amwata tó sì jẹ́ sí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kuntum amwata ẹ jẹ́ òkú amwat jami'u mayyit ni òkú mayyit òkú kan ni amwat àwọn òkú ọlọ́run bá ní kí láfẹ́ mọ́ pè wá sí nǹkan tí ó mú wa ní ìmọ̀ ní báyìí ọlọ́ọ̀bà àríká ti mọ́ fún wa ní ẹ̀rí tàbí ní imani kí lọ́lọ́ọ̀bà àríká fẹ́ fún wa sẹ̀rí ọlọ́ọ̀bà àríká fẹ́ fi rùbùbíyà ó fẹ́ fi sí ẹ̀rí lórí ìnígbàgbọ́ sí ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà àríká fẹ́ fún wa ní ẹ̀rí lórí pé ṣe bọ́lọ́ọ̀bà àríká ló ṣe báyìí fún lórí tẹ́fẹ́ máa ṣe kìí sí sọ́lọ́ọ̀bà náà ṣe àwọn ilé ìtọ́lọ́ọ̀bà àríká ṣe yìí àwọn àbìtẹ́yìn náà rí tọ́nà bá ìgbà ṣe tí kò tó nǹkan tí ó fi mú ìgbà tí ó fi mú ìgbà fọ́lọ́run ṣe bá ní ọlọ́run bá ní wa kúrùtù àbúwájà ọlọ́run ní tó sì sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkú lẹ jẹ́ òkú tẹ́ jẹ́ yìí ṣe nǹkan tá ń sọ ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn òkú ni wá bí òkúta lọ sí sísáré ẹni tá lọ sí ilé tọ́lọ̀ ọba àríwá fi wá lókù nítorí wípé nígbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ẹ̀mí lára wa sẹ́bà pé nǹkan tí àwọn mẹ́gbẹ́ òkú lókù náà ní torí pé ẹ̀mí kù rà rẹ̀ so nígbà táà tí máa bẹ yẹn ìdájọ́ ìdájẹ́ tẹ́ bá wà ní adam tẹ́ bá wà ní àsìkò tí ó jẹ́ ẹ̀ sí pẹ̀lú ní sí sí lọ́lọ́wọ́ bá rí gábí ń sọ nínú àyà mi nínú sọ́rọ̀tù ìsá ọlọ́ni al'ada alal insani hinu min ad-dahri lam yakun shay'an madhkura hal tó wà níbẹ̀ yẹn ìtumọ̀ qad ni qad kéèsè ìsìnkà kéèsè hal pé ìjẹ́ yẹn ni qad lọ ní pàápàá tó ti wá bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní pàápàá ẹ́ ó ti wá bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣílù mìnà dáa àsìkò kan náà àwọn àsìkò ó ti ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ yẹn ti wà ní àsìkò kan rí dàbíyàkùn ṣe àmàkúrọ̀ tí ó exist tí ó ṣe dàbíyàkùn ọmọ èèyàn kò jẹ́ kankan tá a lè mention àti wà lásìkò kan rí bàtẹ́ pé à kò sẹ́ni tó mọ̀ wá ẹ̀sí ọ̀nà sáà máa àìṣe ìkàkà tí yẹn lè tó jámà kankan àti ìmọ̀ bẹ́ẹ̀ bàtà wà ló kú ni ẹ̀ wẹ́rẹ́ àìsàn tó jù àbúwájà tẹ̀síìrù kan nìyẹn pé ẹ jẹ́ ẹ̀dá tẹ́lẹ̀ òkú lẹ́wà ẹ̀ tí mọ̀ sí ilé ayé tẹ̀síìrù ní ìlú wà tó jù àbúwájà nígbàtí ẹwà ní onílọ́gbẹ̀wà ní bátẹwà ní ẹ̀jẹ̀ kíkì ẹ̀jẹ̀ kíkì òkú ní àbáláyé òkú bàtọ́yá ẹ̀dì bá sí ara àjẹ́gbé ní òkú ní àbáláyé òkú ní wàkúntùn àmúwádà lẹ́yìn ìgbà yẹn àrùbáyìí ọlọ́ọ̀bà yìí gẹ́ẹ̀ṣẹ̀ wa rán málàkù sí wa áńgẹ́lì ó kọ́ wá ti ẹ̀mí sí ẹ̀ lára gbogbo àti málàkù tó ká ẹ̀mí ẹ̀mí sí ẹ̀ lára ẹ̀ wà kún tó ń àwọn àtà òkú ní gbogbo ayẹ tó bá ní so ẹ̀ jẹ́ ẹ̀ tí ma jẹ́ ẹ̀dá tí ń sẹ̀ ní tẹ́lẹ̀ fa àyàbò fáwù tó wà ní báyìí fáwù tààkìbù fáwù àtààkìbù yẹn ni pé lẹ́yìn náà lẹ́yìn tẹ́ wà lókù yẹn fa àyákú ọlọ́run bá ní kí wọ́n fẹ̀mí sí lára ẹbẹ̀rẹ̀ sí máa lẹ́ ẹ́ fa àyákú ẹbẹ̀rẹ̀ sí máa sẹ̀mí adáyé ẹwà lé ayé so fal insan minal adam ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti bí kò jẹ́ kankan ilal wujud wá sí ìmọ̀ jẹ́ kankan al insanu minal adami ilal wujud Eh? hayatu ọmọ ẹ̀dẹ́ yẹn ló jẹ́ sí pé ọmọ ẹ̀dẹ́ ni hayatu ìsẹ̀mí rẹ̀ ìsẹ̀mí tó wà náà kẹsọ̀ ni hayatu náà kẹsọ̀ ìsẹ̀mí tí ò pé ìsẹ̀mí tó dẹ́kù ni torí pé ìsẹ̀mí yìí àìbẹ́ ti ṣáájú ẹ̀ tó bá tó yá àìbẹ́ ò tó padà sí ẹyẹ bọ́lọ́ ti ọmọ ẹ̀dẹ́ yẹn náà wá ní ìròyìn yẹn ẹ mọ̀ wípé bọ́mọ ẹ̀dẹ́ yẹn ṣe ní yàtọ̀ sí tọ́lọ́run báàsì ṣe fẹ́rin lẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ yẹn yàtọ̀ sí tọ́lọ́run á fẹ́rin lẹ̀ fún ọlọ́run ọba lójú ọ̀nà tó pé jùlọ tí ò sí ìdégù bẹ́ẹ̀ á fẹ́rin lẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ yẹn tó ń dégù tó tó ọmọ ẹ̀dẹ́ yẹn ní àyà ọmọ ẹ̀dẹ́ yẹn ń sẹ́rí àbí ọ̀sẹ̀ mi ọlọ́run bá náà ní àyà ọlọ́run bá ń sẹ́rí àbí ọ̀sẹ̀ mi ṣùgbọ́n sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ yẹn àìbẹ́ ti ṣáájú ẹ̀ ìṣẹ̀mí tọ́lọ́run bá ṣáájú ẹ̀ kò sí àsìkò kan táàsọ pọ́lọ̀ọ̀bá ọ̀bẹ pé ọlọ́ọ̀bá ọ̀bẹ ní àsìkò kan tí èyàn bá fi lè sọ bẹ́ẹ̀ ó sì díkè fòrí ẹ́ pé àìbẹ́ sáájú ọlọ́run láìláì àyàtì ọlọ́ọ̀bá àyàtì ìsẹ̀mí tí kò ní bẹ̀rẹ̀ ó sì kọjá àlàkáyọ̀ mẹ̀lẹ́nìyàn torí pé ibùdó ẹfẹ́ rú nígbẹ̀ ọ̀dà ọ̀dà wọn lọ́lọ́run ní bẹ̀rẹ̀ ìgbà kan náà sáà ni ọ̀dà ìgbà ó wá ní ẹmọ̀ ó ti kọjá àlàkáyìwà àlàkáyìwà ò lè gbé yẹn ẹ́ wà máa na tí ètò ìrìnlẹ̀ ilé ìmọ̀ tó mọ̀ lè kẹlá fún wa ìmọ̀ kékeré ni ọlọ́ni fún inú mọ̀ kékeré ni so iye kọjá mẹ́lẹ́ gbogbo wa lọ́lọ́run bá wá wà gbogbo ìjẹ̀jì tí wá ní gbogbo lọ́lọ́run gẹ́ wá bẹ̀rẹ̀ ọlọ́run ní bẹ̀rẹ̀ tí bá ní ọlọ́run ní bẹ̀rẹ̀ ẹmọ̀ ó ti kọjá ìdákáyọ̀ mẹ̀dẹ́nìyàn tó tako ìdákáyọ̀ mẹ̀dẹ́nìyàn pé ó ní kó tọ́lọ́wọ́n bá òkè ń ṣe èèyàn tó rí pé tí nǹkan bá ṣẹlẹ̀ tí ọmọ èèyàn máa ń gbé sí dèdè lílà káyẹ ọmọ èèyàn ṣe rí dèdè ìrònú ọmọ èèyàn lámọ́ ọlọ́wọ́n bá ti kọjá èèyàn àlè máa ronú táwọn ló sọmọ èèyàn sọlọ àbáwọn ẹ̀dá bákan náà ìṣẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀mí kan fẹ́ pé adá ni àyàtú ọlọ́wọ́n bá kọ àmọ̀sílù kìí ṣẹ̀dá torí pé tó máa yẹ fẹ́ dà ní táwa lọ́dà tá lọ́dà ìṣẹ̀mí ọlọ́wọ́n ṣe bá nìsí in tó bá já ìṣẹ̀mí ọlọ́run gbọ́dọ̀ ṣáájú ọlọ́run àbí so láíláí ọlọ́run gbọ́dọ̀ kankan ò ṣáájú ẹ̀ so wa kuntum amwatan fa ahyaakum ọlọ́run bá ìgbà máa ń mú wa sẹ̀mí tó bá wá yá thumma yumitukum ọlọ́run bá amúwá láti tí ó ibi kò jẹ́ kankan àwádà adam sí ibi kò sí jẹ́ kankan mọ́ báyìí ò ní sí ọlọ́ọ̀bá ò kò síjọ́ kan tí ọlọ́ọ̀bá ò ní wá tọ́lọ́ọ̀bá wà kú àbí tọ́lọ́ọ̀bá ò ní bẹ mọ́ lẹ́yìn náà ọlọ́run bá lè gbẹ́lá dá wa ọlọ́run bá lè gbẹ́lá ah, sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó yá abẹ̀rẹ̀ sí máa bẹ ilé ayé nìyẹn tó bá yá àní sí máa ti kú nìyẹn abẹ́ẹ̀kọ́ ni summa yumeetikum summa yuhyikum tó bá yá ọlọ́run bá lè gbẹ́lá gbé yín dìde ẹ́ ó lẹ́yìn náà láwà padà sọ́dọ̀ ọlọ́run bá ìmáṣàrù níbi tọ́lọ̀ ọba ilé tó kò gba tí ó kò gba tí ó kò gba tí ó kò gba jọ lápapọ̀ sí láti ti ṣe iṣẹ́ wa pé bá ní sí ó mi pọ́ mẹ́jẹ́ nìyà kò sí tẹ́lẹ̀ padà ya ìmbẹ̀ tó bá yá kò ní sí má àìsí méjì ní bẹ fọ́ mẹ́jẹ́ nìyà àti mímọ̀ bẹ méjì àbí àkúntùm àmúwádà àìsí alákọ̀ọ́kọ́ nìyẹn fa àhíyákù ibi alákọ̀ọ́kọ́ ni summa yumitukun àìsí ẹlẹ́ẹ̀kejì mẹ́ni ẹ̀ summa yuhyikun ibi ẹlẹ́ẹ̀kejì ni summa ilayhi turja'un so a eléyìí báyìí tàbá ti wá lè bẹ̀rẹ̀ sí máa bẹ padà báyìí lọ́dọ̀ bẹ̀rẹ̀ sí àmà kò wá sí kúmá hm? sí kúmá tó yẹ bá ní sí so eléyìí báyìí nìkan tí ọlọ́run bá lè gẹ́lá tí ó ń sára ìfúnwa nínú áyà yìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíbẹ wa dídá wa látara yẹ̀pẹ̀ ni minha khalaqnakum nínú yẹ̀pẹ̀ láti dá yín tánàlọ́wọ́ bá ìrẹ́gẹ́lá dá yẹ̀pẹ̀ àrẹ́bì adam wa fiha nu'idukum nínú yẹ̀pẹ̀ lẹ́lá dá padà sí nígbàtọ́mọ̀ ìyẹn bá kú àbí wà mínà nù orí jùkú nínú yẹpẹ̀ láti ti pé yìí nì tààrọ̀ tàbí fọ̀rọ̀ nígbà ẹlẹ́ẹ̀kejì ó yẹ ti di pébì tàbí yàmà ṣé báyìí náà eléyìí báyìí ni ọlọ́wọ́n bá rí kẹlá máa fi ń pe àwọn èèyàn sí ìdígbàgbọ́sọ́ ọlọ́wọ́n bá nítorí gbogbo àwọn kẹfẹ́ rí tọ́lọ́wọ́n bá rí kẹlá ń bá sọ̀rọ̀ lásìkò tí ọlọ́run bá dẹ̀kọ́lá sọ Al-Qur'an Karim kalẹ̀ yìí àwọn kò fọ́ọ̀rù kúrèṣì àwọn kẹfẹ́rí kúrèṣì àwọn náà gbà pé ọlọ́run ọba ló dá wọn báwo lẹ́sẹ̀ wọ́n gbà pé ọlọ́run ọba ló dá yín tẹ́wàá máa ṣe kẹfẹ́rí sọ́lọ́run ọba náà kò tí ì bá yìí tọ́lọ́run ọba dẹ̀kọ́lá fi kátà gbàgbọ́ ó fi kù wọ́n síbi nǹkan tí wọ́n nígbàgbọ́ sí ó tó bá yẹ pé má gba ilé ní làwázìm nínú nǹkan tí ó jọ̀ràn nǹkan tó jọ̀ràn yàfẹ́ ni tó bá gba ilé yìí báyìí rẹ̀ nìkan tó fẹ́ nínú làwázìmù rùbùbíyà òun ni rùbùbíyà wà ló fi jẹ́ pé àwọn afọ́sọ̀ pé tàwṣídùl uluhiyya yastalzimu tàwṣídùl ar-rububiyya wa tàwṣídùl ar-rububiyya yastalzimu tàwṣídà al méjèèjì sọ́ra wọn mú ó wà nínú ó ayọ látara tàbílù rúbíyà ìyẹn ni pé ìsí ọlọ́run ọba lọ́kàn nínú àwọn sí ọlọ́run ọba ìsí ọlọ́run ọba lọ́kàn nínú àwọn sẹ́tà àmọ́ sí fọ́lọ́run ọba nígbà tí apayọ látara ìsí ọlọ́run ọba lọ́kàn lára sẹ́tà ọlọ́run sí fọ́lọ́run ọba kí pé ọlọ́run nìkan ló lè ṣe irú nǹkan báyìí tó kí ló dé dẹ́mọ̀ wá pa nǹkan nípa pọ̀ mọ́lọ́run ọba ní nǹkan tó yẹ sí pé kò lágbára ti ṣe irú nǹkan yìí tó ọlọ́run ọba ti nǹkan tẹ̀ mọ́ kó lè ṣe irú eléyìí tó ní kápá lórí gbogbo nǹkan ní ìtẹ́bá tó ń jọ́sí láàrín ọ̀pọ̀lọ́ ọba èyí tí ò lẹ́tọ̀ tó mímú àlé sí nǹkan tọ́lọ̀ ọba ṣe òkúrò tí a rẹ̀ kí wọ́n ṣẹgbẹ́ ọlọ́run ọba àti wọn kì í ṣẹgbẹ́ tí bá ní báwọn ẹ̀ṣẹ́ àwọn ọmọ tí wọ́n tẹ́gbẹ́ ó kó sínú tawhidul asma was mẹ́fà fọ́nà ọba àdẹ́kẹ́lá ní àwọn orúkọ tọ́ra tọ́rẹwà àtàwọn rẹ̀ tí bá ní sí so nílà wá sí rògbòdíyà nínú àwọn nǹkan tí ọjọ́ ọ̀rọ̀ àyàn fún ẹni tó bá gba rògbòdíyà gbọ́ òun ní nǹkan gba rògbòdíyà gbọ́ kọ́lọ̀ ọba nìkan ìyàmọ́ jọ́sìn ọlọ́run ọba nìkan ń pè wá sí mẹ́gbẹ́ wọn kún tuntun wá tà ebó kù ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ fa àhíyákù ọlọ́run ọba nìkan wá gbé yín dìde ọlọ́run ọba nìkan jí tó ń ọlọ́ọ̀bà àdìkẹ́lẹ́ ọ̀pá yín tó mọ ìyí kù lẹ́yìn náà ọlọ́ọ̀bà àdìkẹ́lẹ́ gbé yín dìde tó mọ ilé yìí tó jà ìkù lẹ́yìn náà ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́ọ̀bà. nínú àyà mi ọlọ́ọ̀bà àdìkẹ́ fi sọ pé nínú Suratu Tur àyà 33-35 ọlọ́ọ̀bà ní am khuliqu min ghayri shay'in ọlọ́run bá ní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa ṣe kèfèrí sọ ọlọ́run bá tẹ́lẹ̀ gbọ́ ọlọ́run bá gbọ́ àmúkúlùkù nìyẹn rí ṣe yìí ọlọ́run bá ní àà ṣé wọ́n dá yín láìṣe pé láìṣe pé ẹnì láìsí ẹnì kankan tó dá yín ni ṣe fẹ́ sọ wípé kò sẹ́nì kankan tó dá yín ẹ̀kan bẹ̀rẹ̀ sí máa bẹ láìṣe pé ẹnì kan dá yín ni àmúkúlùkù nìyẹn ṣe ẹ ẹ rò pé ẹ̀kan bẹ̀rẹ̀ sí máa jẹ́dà nìyẹn rí khaliqin wa láì sẹ́nì láì ti pẹ́ nìkan lọ́dá ayé tó mú ìmọ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀rù pọ́pọ́ síbù àmúkólé kó ní ọ̀rìn ìṣe tó bá jẹ́ sí pọ̀pọ́ síbù kẹmọ bẹ láyé láì ti pẹ́ nìkan lọ́dá ayé kí ló dé tẹ̀wá ń ṣe àìnígbàgbọ́ sẹ́ni tọ́dá ayé hàn torí pé pọ́síbù kí ẹ̀mọ̀ bẹ láyé láì ṣe pẹ́ nìkan lọ́dà ìyẹn ni ọlọ́run ọba lọ́wà behind dídá wa torí kò gbá náà mọ́ pé àkàlélé àkàlè máa bẹ láìsí ọ̀rọ̀ ọ̀rùn kí nǹkan máa bẹ láìsí pé ẹnìkan lọ́dún ẹ máa microphone yìí tó lè wọ́n làágá yìí ṣèké sọ fún pé bó ṣe wáyé o ẹnìkan kan ló ṣe ó ṣe ra microphone bó ṣe wáyé kò pé tí wọ́n bá lè gbàgbọ́ pé ó ṣe ra rẹ̀ báyìí ni bẹ́ẹ̀ni kan kọ́ ló tá a lọ́lá ju microphone lọ àbí ẹ̀bùn náà fún gbé dání àbí báwọn alẹ́ oṣù wágbà yìí pé ọmọ ẹ̀jẹ̀ ènìyàn bá ṣe rí pé ẹnìkan kọ́ lọ́dá wa pé àkàbẹ̀rẹ̀ sí máa bẹ̀ẹ̀lì nígbàtí àwọn òyìnbó tí wọ́n sọ bẹ́ẹ̀ pé kò sọ́nà pé àkàbẹ̀rẹ̀ sí máa bẹ̀ẹ̀lì theory of evolution eh big bang theory lára àwọn ọ̀gbọ̀n tí ẹ̀gbọ́rọ̀ sẹ́yìn tó bá ti ń kọ́ yẹ̀ ní sáyẹ́ǹsì báyìí àwọn gẹ́gẹ́ mẹ́tọ́ tó kí bá ti ń gba etí ọ̀tún wọlé express ní kọ́mọ̀ tó bá ti òsì jáde ẹ̀gbọ́dọ̀ jẹ́ kó sẹ́tù sínú làákà yìí gbèlé jẹ́wà establish ẹmẹ́dùn dú rárá deacon theory theory to theory law of evolution wàláì àwọn tí ò nígbàgbọ́ sọ́lọ̀ ọba ni wọ́n sì kéde àwọn ni wọ́n ṣùgbọ́n mẹ́dé ènìyàn àti ilé ayé yìí ó kàn ó kàn select náà ó kàn fọ́ ọmọdé ọkàkùlà rẹ̀ mẹ́dé yìí ráyìí pé àwọn mẹ́dé ènìyàn àwa bẹ̀rẹ̀ láti di ẹja láti bẹ̀rẹ̀ ṣègbà tó yá àwa di amphibian àwọn amphibian tó lè gbé ní omi tó lè gbórí lẹ̀ gẹ́gẹ́ bí ìkọ̀kọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọ̀ gẹ́gẹ́ bí àwọn àdígbà àwọn onípínlẹ̀ àmúṣíyà àpàdà jù báyìí nígbà tó yá a develop díẹ̀ díẹ̀ àpàdà sí ọ̀pọ̀ àti 8 nígbà tó yá àtún develop àtún develop ìlú bẹ́ẹ̀ ìlú dínkù nígbà tó yá làwọn àti èèyàn báyìí ẹ wá bí léèrè pé wèrè tó sọ̀rọ̀ yẹn síse ju bàbá àti ẹ̀lú se àbóhùn lọ sọ́wọ́ ń bẹ́gbà tí nǹkan ìrúsẹlẹ̀ èyàn kọ́kọ̀ máa fi làkà yìí ṣeré ẹ̀ní bí léèrè gbogbo lójírí inú wé olójí ká kí ló ń jìdá òun náà lọ́mọ ìgbéwà papọ̀ mọ̀sẹ́lẹ̀ kẹta tó sáájú ọ̀pá ẹ wá ti wèrè ẹ̀ léèrè pé láti jọ́ tí ẹ̀sùn wa máa ń bẹ àwọn ẹja wo lọ́wọ́ padà wá di ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ wo lọ́ padà wá di ọ̀bọ ọ̀bọ wo lọ́ padà wá tún déyàn láti tó títí lò ní àpadà tó rọ́bọ̀ mí pé àwọn ọ̀bọ ń bẹ o kò sọ́bọ̀ kan tó dé ẹ̀hùn láti jọ ohun àbí tí àpọ̀yẹ ká tó ti rọ́bọ̀ mí tí ó máa dèèyàn ẹnu pé bójú ò bá jẹ̀ tó alákọ̀ọ́kọ́ ọyẹ ká ti wá padà rẹ̀ já nítùn pé ẹja yìí pé bọ̀dá ti lọ ìjú ò nínú ọ̀pàdà dèèyàn torí pé ìgbàsọ́dẹ̀ ẹja fún ọ̀pàdà ọ̀pàdà dèèyàn bíbí à lèyí wà ní ìpàdà jíjọbọ̀ bàtà ọlọ́pàdà dèèyàn bí ṣe lọ yẹ̀tà náà ló dèèyàn ọlọ́run lè jẹ́ ọ̀sán ìjẹta ló dèèyàn tiẹ̀ wà láì yọ ń bá wọ́n sì kò sínú wọ́n sì kò sínú ilé fún wa wọ́n sì ká máa kọ́ àwọn náà ń kọ́ bẹ́ẹ̀ bá ti kọ́ mọ́gbàgbọ́ nígbà tó wà lọ mọ̀wé tó bá ní ìyẹn lè kọ́ kúkúrú kìí ṣe dánwò lè kọ́ dánwò ní ṣe bá ń ṣe but ìmọ̀ ìmú àwọn ọmọ báwọn èèyàn lè kọ́ nítorí àti takò nítorí kí nítorí àti takò nítorí àti sàlàyé ó ti jẹ́rọ fáwọn ẹ̀wọ̀n ní sìtá àbá mọ owó tí ó rí sí irú àwọn ẹ̀yà wa nìsìn wọ́n ti kó wọn lómi ẹ̀rọ bàtán àwọn ẹ̀tọ́ lápá wa kọ́ lábímọ̀ pé ẹ̀yìn yẹ̀rọ lẹ̀ kò pọ́ sí ibò ọ̀takùnrakáyì àmọ́ adẹ̀takùn outrightly látàkó pé lè báyìí tako làkàyè ọmọ ẹdẹ nìyẹn ìdẹ yìí fẹ́ máa sọ ní bẹ́ẹ̀ yìí fẹ́ máa rò pé ìwé kásán kọlọ wọn bá ń bẹ ọtako làkàyè eré ìdẹ yìí wá gbé wáyé gan lọtako làkàyè òjì máa tó sẹ́yìn bá kọ tó bá mọ nítorí kó lè bá tako nítorí kó lè bá gbàgbọ́ tó bá béèrè inú ẹ̀dáàmù kọ sọ pé ìyẹn lè fẹ́ ẹ̀dáàmù tó sì dé ewu ẹ̀ ìyẹn sì fẹ́ pàṣẹ ìyẹn wà kọ́ nípa ìkáyà pé wọ́n sọ wípé bí ẹ̀ sí máa ń kọ́ nù o pé lágbájá sọ pé ẹ wàá kọ ọkọ wèrè tó sọ bẹ́ẹ̀ ẹ kọ ń pé wọ́n sọ pé níkọ̀ ìṣèkáyà wọ́n sì gbá wọlé bẹ̀rẹ̀ mẹ́ta wọ́n gbá wọlé tó ní dáhùn náà lè fi dáhùn náà ẹ̀wà ní sọ́sọ̀ wípé bó ṣe rí ní ẹ̀wà ní kọ́kọ́ pé ẹ̀tọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ máa explain bá yé ṣe bẹ̀rẹ̀ ìwà ní ṣùgbúwúrú àwọn nǹkan báyìí nínú àwọn ìgbàdàgbọ̀rọ̀ àgbákò tó wà ní sáyẹ́nsì sáyẹ́nsì tó sọ fún pé gbogbo nǹkan tó wà ọwọ́ ọ̀kọ́ by nature ó pè ní natural occurrence ó ní natural occurrence tí yá ìbá sọ fún pé natural occurrence nǹkan yẹn pé kò sí tó dà ọkàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ìgbàgbọ́ sáyẹ́nsì bá ní natural occurrence yẹn pé nǹkan tó kàn bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ naturally láì tó bẹ́ẹ̀ nǹkan kan lọ́dà wọ́n sọ fún natural wọ́n pẹ̀lú àwọn natural resources ìdánkù bẹ́ẹ̀ ni pé àwọn àlùmọ́nì tẹ́nìkan ọ̀dá tí kà ń bẹ fúnra rẹ̀ ó dẹ̀ kò dẹ̀ lé wọnú láàkàrí wọn àwọn sáyẹ́tìsì ìyẹn gbọ́dọ̀ sọ fún pé ilé ìbáyìí pẹ́ nìkan kan ọ̀dá o aláwọ̀ tàbí ọ̀dá tó lè fóòsì ìṣọ́bá pé ẹ̀ nípọ̀ délé bá tí bá wà ọ̀rọ̀ ọ̀pá ó tí bá ní ìjọ́sùn ọ̀sẹ̀lá rọrùn bẹ́ẹ̀ náà lọ́mọ ẹ̀gbẹ́ ènìyàn àmkúlìkú ní ọ̀rọ̀ ìṣe ọlọ́wọ́ bá ní sẹ́rù wípé ẹ̀kà bẹ̀rẹ̀ sí máa bẹ láti bẹ́ẹ̀ nìkan lọ́dà yìí àmkúlìkú ní ọ̀rọ̀ àbẹ́ ilẹ̀ dára yìí ni ṣé ilẹ̀ dára yìí kò pọ́sibù kẹ́ dára yìí so nígbà tí ó ṣe pé kò pọ́sibù kẹ́ máa bẹ láti bẹ́ẹ̀ nìkan lọ́dà yìí bẹ́ẹ̀ sì lè dára yìí yẹn ọlọ́wọ́ bá lọ́dà yìí ni so ìyẹn gẹ́gẹ́ lásán wà bí àfúsìkò afẹ́lá tó ṣerú ọlọ́wọ́ bá ní kódà àmì ọlọ́wọ́ bá tí òfin jẹ́ ọlọ́wọ́ bá wọn bẹ lára yìí ẹ̀rí náà ẹ̀rí náà ẹ̀rọ mú ni kí ẹ mọ̀ pé ọlọ́run ọba gan-an àmì ìfẹ́ kọ́lọ̀ máa ń bẹ̀ẹ̀ lára yín àbúkúrè kò ní rọ́ọ̀rì ṣe yín àmúhùnmọ̀ ti sọ̀rọ̀ kò so ọlọ́run ọba ní ọlọ́run bá tẹ̀síwájú ọlọ́run ní àbúkọ́lá kò samawati wal arda bal la yuqinun ọlọ́run ọba ní àbúkọ́lá kò samawati wal arda àbẹ́yìn ilé ẹja sánmà àti ilẹ̀ ni ṣé ẹ̀yin lẹ dá sánmà sẹ́yìn lẹ dá sánmà méjèèjì sẹ́yìn lẹ dá rẹ̀ méjèèjì ṣé bá ní sí so balhum láyòkínú balláyòkínú ọlọ́ọ̀bá ní ilé ìbáyìí àwọn kèfèrí ń kọrù wọn ní ìgbàgbọ́ sí ìyà ọlọ́ọ̀bá lọ́pàá kan ní ṣe báyìí ẹ́ wọn nígbàgbọ́ láyòkínú nàbí àgbàgbìlá wọn nígbàgbọ́ sí ìyà ọlọ́ọ̀bá wọ́n fẹ́ máa takò ìyà ọlọ́ọ̀bá ló fi tó fàtọ́ ní dìgbẹ́ nìkan áyà yìí òun lọ áyà tí ìkan àwọn sọ̀hábà tán pé ní jùlọ ìgbò ní fẹ́yìn áyà tó fi gba ìsìlámù ìgbà tó gbọ́ áyà yìí tó fi káì eré ìgbà ìdẹ̀rí tó ní agbára ni torí pé gbogbo ẹ̀rọ lọ́mọ yìí pé àwa ká dára wa wọ́n sì mọ̀ pé èèyàn kan ò lè máa bẹ láìsẹ́ nìkan tó dáa ọ̀tàkùn làkáyìí àní blade bó ṣe blade àti pain wọn ènìyàn kan ò ní sọ fún ni kíyàn gbà láìláì àbí ìhun ní gbà báwo ló ní ẹgbẹ́ gbà pé pain tó ṣàpù báyẹn tó yẹ kó wọ́n design yẹn tán design yẹn láti lè mítọ̀ bú purpose tàbí kó ṣiṣẹ́ fún kẹwàá ní ọkàn wà bẹ̀rẹ̀ sí máa bẹ báyẹn àà ah, no no no no eléyìí báyìí takò làkáyì gbọ́dọ̀ èèyàn kan lọ fashion ẹ̀ èèyàn kan ló design yẹn láti mítọ̀ bú nǹkan fẹ́ kọ́ ọlọ́run bá ní kaifa takfuruna billahi wa kuntum amwata ẹ jẹ́ òkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Ọlọ́run ba le kira wa dá yín so ba ni lẹ́yìn tó ba le kira dá yín lẹ́yìn náà Ọlọ́run ba le kira pa yín lẹ́yìn tó Ọlọ́run ba le kira pa yín lẹ́yìn náà Ọlọ́run ba le kira wa ṣe kini Ọlọ́run ba le wa pin dìde lọ́jọ́ pé da nínú àwọn àyà tí ó tún tọ́ka sí ilé ìbáyìí tó tọ́ka sí pé ká nígbàgbọ́ sí Ọlọ́run ba le ló dá káfí tatara báyìí káfí nígbàgbọ́ káfí mọ ọlọ́run bá káfí mọ sí ọlọ́run bá. òun náà ni aya tọ́lọ́run bá lè kí láti ń sàlàyé fún wa nípa níbẹ̀rẹ̀ ìdáhùn mànàbí adama alayhi salatu salam látara nọ́fà lẹ́yìn tọ́lọ́run bá lè kí láti ń sàlàyé fún wa nípa látara yẹ̀pẹ̀ tán ṣọ́rọ̀ ọba àdìkẹ́lá àwa tó kù tájọmọ́nà àtàjẹ́ àrọmọdọ́mà nẹ́bí adam alayhi salatu salam ìdọ́nà ọba àdìkẹ́ ti dáwà òun náà nìkí ni ò níbi àmọ́fà ṣe bá nìsí gbogbo àwọn àyàtọ́ lọ́wọ́ bá ìgbà bá ti ń rí fà sí nígbà òun ọlọ́wọ́ bá ìgbà dáwà mẹ́yàn láti yẹ̀pẹ̀ aslu wà lọ́wọ́ bá rí fà sí yẹn ọlọ́run bá ń padà sí pìlẹ̀ yẹn ni pé bàbá wa lẹ́bi adam ọlọ́run bá ní dáadáa látara yẹ̀pẹ̀ so nígbà tó yẹ pé ìdájọ́ asùlù náà ìdájọ́ fọ́rẹ́yìn ìdájọ́ ìpìlẹ̀ òun náà ìdájọ́ tó bá jáde látara ìpìlẹ̀ yẹn àbẹ́ẹ̀kọ́ ni ìdájọ́ ìpìlẹ̀ nǹkan tó ìdájọ́ tó bá jáde látara rẹ̀ so nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ọlọ́run bá lè jọlá ó sọ àwọn náà ìdájọ́ bàbá wa ìtọ̀gbọ́n adam ìrọ̀bà ìjábá fi ń dá wa parapọ̀ òun dá wa wa láti ànábì adam lọ́wọ́ bá lè kára láti bí ẹ̀pẹ̀ àmá wa ń tiwa ọlọ́wọ́ bá lè gíráda wa láti bí nọ́tíwà àtúwá nínú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́ bá gbà tọ́lọ́wọ́ bá gíráda wa kàn wá pé ìmọ̀ ọlọ́wọ́ bá yọ kúrúkù mọ́ ẹ̀yàṣà ìmọ̀ ọlọ́wọ́ bá máa dáhùn tó wù mí ni o ọlọ́wọ́ bá tún dáhùn ẹ̀yà kan sí ọ̀dá wọn láti الإنسان هل على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا inna kọlákọ̀ọ́nà ìsánà min nutfatin amshaj ọlọ́run bá ní àwàlá dá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn min nutfa láti fi omi omi lọ́gbọ́lọ́gbọ́ tó ń jáde látara ọkùnrin àtóbẹ̀rẹ̀ amshaj tó wá rò papọ̀ tọkùnrin ó jáde lóbìnrin jẹ́ ọlọ́run bá ní àwa dá ọmọ ẹ̀dẹ́ ní ẹ̀sẹ̀ ní àìlọ́ni tí ń gbọ́rọ̀ pàṣírọ̀ lẹ́ni tí ń rí náà àwa nìyẹn èyí bá ní gbogbo àwa yòókù yàtọ̀ fánàbí adam àmọ́ àwọn kan tó ń bẹ tọ́nà ẹ̀dá kan tó ń bẹ tọ́nà ọba àdékẹ́lá dá láì sí kan kọ̀nàbí àyíṣà àrí ìsọ̀látò sẹ́lá àdẹ́bí àyíṣà èyí bá ní sí ọlọ́run ọba àdékẹ́lá kan pẹ̀lú a àṣẹ lásán ni láì ṣe pé àtọ̀ tó rò papọ̀ mọ́ra wọn ọlọ́run bá ìjọba fi ń yí pé yọ pé ọlọ́run bá ní kápá àti ìjà ìjọba rò kí ẹ má rò pé ọlọ́run bá lè jẹ́dá àti ibi àtọ̀ nìkan ló ti lè dẹ́dà ọlọ́run bá dá wa láti ibi yẹ̀pẹ̀ ọlọ́run bá dá wa láti ibi àtọ̀ ọlọ́run tó ń dẹ́lu mí dé fàṣì ibi àtọ̀ kò sí ìbáyìí sí. so ló fi jẹ́ pé lẹ́yìn àwọn eléyìí báyìí ẹ̀rí tó sọ fún wa pé ìgbédìde méjì ní bẹ ikú méjì níbẹ̀ ìṣẹ̀mí méjì níbẹ̀ àìbẹ́ méjì níbẹ̀ ibẹ̀ méjì níbẹ̀ àfọwọ́ Abdullahi bin Mas'ud ó jẹ́ kó rẹ̀ pé ayà tọ́nà bá nígbà sọ pé qalu rabbana amitna itnatayni wa ahyaytana itnatayni kó wọ́n sọ pé ìrọ̀lọ́wọ́ bá ìwọ́lọ́ pàwálẹ̀ méjì yẹn ni pé ọdáwà ní òkúlẹ̀ méjì wa ahyaytana ithnatayn ó sì dá wa ní alààyè lẹ́ẹ̀mejì sọ̀fọ́wà abdullahi bin rasul sọ pé aya tó wà nínú suratul baqara yẹn láàrin ìfẹ́sì ló ń rípa sí ló ń padà sí wípé kayfa takfuruna billahi wa kuntum amwatan fa ahyaakum thumma yumitukum thumma yuhyikum thumma ilayhi turja'un aya tí wọ́n kà nínú suratu Ghafir yẹn aya ẹlẹ́kọ̀ọ́kànlá so ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين سورة الغافر آية لك وقلا وشيكواني أمتنا اثنتين wa ahyaytana ithnatayn ẹbá mi yẹ ẹbá mi yẹ o suratul Ghafir ayé ẹlẹ́kọ̀ọ́kọ́lá kò sí tààrà ọkọ yẹn Rabbana amítana ithnatayn amátana ẹ̀ asọ́pẹ́ wà lórí sáàmì gbẹgbẹrọ ṣe bá ní sọ pé amáta ni yumitu amáta yumitu ó sáà ń cross mind wípé ìkẹ́kẹ́ sẹ̀ mú sáà ń ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ìwọ ló fún wa ní ìwọ ni ó dá wa ní òkúlẹ̀ méjì wà àṣíyétànà ìsìnàtẹ́ ó sì fún wa ó sì dá wa ní àlàyé ní ẹ̀ méjì nígbà méjì tí ó bá ní sí ìkà tí ayẹyẹ rí fásí òun ni ayàtọ́wà nínú sọ́rọ̀ tó gbàtọ́rọ̀ eléyìí báyìí ó jẹ́ kó yọ wípé ọlọ́run ọba àdíkẹ́ọlá ọba tó lágbára lórí gbogbo nǹkan ni ọlọ́run ọba àdíkẹ́ọlá ọba tí ó tọ́ láti máa jọ́sẹ̀ fún ni ọlọ́run ọba ń kọ́ ọba tó ní mẹ́nu lórí àwọn ẹ̀dá rẹ̀ ni ọba tó nírègùn ele báyìí ọlọ́wọ́ bá lè dáṣọ́ wá ń lò láti pè wá sí gbàgbọ́ sí ọjọ́ ìgbédìde lẹ́yìn ikú nítorí wípé ọlọ́wọ́ bá lè kẹ́lá tó wa láti bí àyè ó ní ìkápá láti wa láti ji wa padà lẹ́yìn tàbá ele ìtún nǹkan yẹ ṣe padà ìtún nǹkan yẹ máa ṣe kò lè nira fún yẹ̀mọ́ àmọ́ ìtún nira jù ní pé nǹkan tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí yẹn wá gbìyànjú láti ṣe tí ẹ bá ti ṣe tán tí nǹkan yẹ bá bàjẹ́ àbí tí nǹkan yẹ bá túká tí ọba bẹ mọ́ kẹ́sọ fún wa ní ti pé ẹni tó ṣiṣẹ́ sí yìí o ṣiṣẹ́ sí bá ti túká o tó bá ti ní bàjẹ́ tó bá ti jóná àbóṣe kí ní o kò lè ṣerú ẹ̀ mọ́ ṣé yọ̀wọ̀n lágàràgà kò sì lè ṣerú ẹ̀ mọ́ tó ń kọ́ ló ṣe alákọ̀ọ́kọ́ yìí wọ́n lò ló ṣe àwọn làkáyè tó fi wá ṣe ti wá lọ ni ilé alákọ̀ọ́kọ́ tó ṣe ìgẹ́ lọ́yẹ kó sí wá lè mọ́ pé à bóò ló ṣe rí làkáyè tó fi ṣerú ilé tọ́bá wá bàjẹ́ àbí kò sí mọ́ tọ́bá sọ kó tún ṣerú ẹ̀ sí àyẹ́ ọ̀gbà ẹbó ṣe kan náà nìtẹ́lẹ̀ àbí tọ́bá tọ́lọ́ ṣerú ẹ̀ kò ṣe kéde kò jọ wá lójúmọ́ because a ti mọ̀ pé ó lè ṣe tọ́lọ́wọ́n bá ní ká ń fi yẹn pé àwọn kèbèrè sí pé ẹgbàgbọ́ fọ́lọ́wọ́n bá ló da yín nípìlẹ̀ nígbàtẹ́ ìjẹ́ kankan ẹ̀wá ń takò fọ́lọ́wọ́n bá ní kíláṣẹ́ kápá àti gbé ìdíje dábà kú ẹ wàkọ́ọ̀lù àyíká mẹ́tìnà wà kún àwọn kèbèrè sọ wípé tá kú tá di yẹ̀pẹ̀ ọlọ́wọ́n wàhíyà rọmí ẹwẹ́gùn yìí tó ti ju ìta ní ó dìrú eléyìí dìde eléyìí máa ní ẹnu Muhammadu yìí máa sọ pọ́lọ̀ eléyìí tó ti ju egungun eléyìí ọlọ́run àlẹ́gẹ́rẹ́bẹ́ ti dìde ọlọ́run oníwà jí lè dìde ọlọ́run ọba tó dá nǹkan yẹn ẹ́ láti pìlẹ̀ òun náà lọ́ba tó ní kápá àti gbèdìde nígbà tó bá padà di pé nǹkan yọ̀bá símá now ọlọ́run bá lè ká tó wá tẹ̀síwájú bismillah so wọ́n ní táìmù wá ti lọ inshallah so ibi ìlànà aláǹfààní àti àgbóṣí lónìí nípa ayà tọ́lọ́run bá lè ká sọ pé ọlọ́run bá lè kí ló dá wa كيف تكفرون بالله وكنتم أمواجا وأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون àyà yìí lọ́wọ́ bá nígbà tí ń sàlàyé fún wa nípa ìpé agbọ́dọ̀ nígbàgbọ́ sí ọjọ́ ìgbéṣì lẹ́yìn fún nítorí pọ́lọ̀wọ́ bá nígbà kọ́ ọlọ́wọ́ bá ilé oníkàpá láti ta wa nígbà tá àjẹ́ nǹkan nígbà tó mẹ́dé ni ẹ̀ tí ó sí láyé eré báyìí náà tó ń tọ́ka lórí lílágbára ọlọ́wọ́ bá lórí gbogbo nǹkan àti lórí ẹ̀dá ṣe bá ní sísò ilé ìsìn tí pé wáyé pé ìmá ṣe kèfèrí sí ọlọ́run bá àbí ìmá ṣe ìmá kàmẹ́ta kan ọlọ́run bá àkòsí tó tóbi lọ́jẹ́ fọmọ ìdí ènìyàn ṣùgbọ́n tó yẹ pé ẹ̀dá bíi tiwa làwọn náà àwọn náà ọlọ́run bá lékelá dá wa bó ṣe dá dá wọn bó ṣe dá àwa náà lọ dá wọn náà ṣe wáyé káwá mú wọn ká mọ wá fi wọn ṣe ẹgbẹ́ pẹ̀lú ọlọ́run bá wá jẹ́ pé dìde táì ni right kí ni ẹ̀tọ́ wọn láti jẹ́ ká lè máa sẹ̀wọ̀n kí ló mú wọn lẹ́tọ̀ọ́ sí ìmọ̀jọ́ fún wa tó bá jẹ́ pé káfún lásìkí ni àwọn gẹ́gẹ́ fúnra wọn ọlọ́run bá ní fún wọn kìí sàwọn ọlọ́run fún wa tó bá yẹ pé ká ni nísẹ̀mí ni ọlọ́run bá ní kí láwọn dá wọn náà àwọn ni lálàáfíà ní gbogbo wa tó fi dìsáàbù wípé ìtọ́nà ọba àdékẹ́lá ìtọ́tọ́sọ́lọ́ ká gbé fáwọn àyàfi tó bá jẹ́ sí pé àwọn iṣẹ́ tọ́lọ̀ bá ń ṣe tó bá yẹ pé àwọn náà ń ṣe irú ẹ̀ lọ́yà fún pé àwọn náà gbogbo tọ́lọ̀ ń ṣe fún àwọn náà ń ṣe fún wa nítorí ẹ̀ náà fi lẹ́tọ̀ọ́ kọjẹ́ pé káma wá fi wọ́n káma wá fi wọ́n kẹgbẹ́ ọlọ́run bá gbèsè nígbà bá gbé fọ́lọ̀ bá wà nílé fọ́lọ̀ náà ṣùgbọ́n wọn ní kankan tó ń ṣe lé wa lórí èkí ló dáa jẹ́ sí pé dèdè tá à ń gbé fọ́lọ̀ ọba àbòsí nìyẹn àbòsí nìyẹn ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí nǹkan jẹ́ wá fún ní nǹkan yẹn kò sí ìbáyìí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí nǹkan gbogbo wa náà tó máa dẹ̀ ṣe fún wa yóò dùn wa ọba yẹn kan ṣiṣẹ́ nísìn kò sí ìbáyìí ọba ṣiṣẹ́ ẹ̀tọ́ tó wá yẹ kó fún ọ ìjọ yẹ kó fún ọ ọ yẹ kó fún ọ ní ó bí àgbà yẹ kó fún ọ ní 100 ẹ̀ ọwá fún ọ ní 50 naira ọwá fún ẹni kejì náà ní 50 naira sọ̀rọ̀ yí pé ẹ̀tọ́ rẹ̀ ló pín sí méjì yẹn wàláì inú ìrìn dùn láyéláyé pé pé òun kọ́ sáàbù sí fún mi ni owó mi ẹ wá pín sí méjì fẹ́ni tí ò bá mi ṣe wàhálà ṣé bá ní sí so ìdáwọ̀ ò lè gbà òun lè láti lọ ọlọ́run báyẹn ṣé bá ní sí kọ́lọ̀bà lè kẹ́lá kọ́dà kí ó sànù wa kọ́lọ̀bà lè kẹ́lá kí ó mọ́sí wá ní ẹni tí ó sì kòkèrè sí ọlọ́run bá ọ̀lá ìlà ìlà ṣùgbọ́n àwọn ọmọdé ṣẹlẹ̀ tàbárí ẹ̀ tó ní ìbẹ̀rẹ̀ tàrífẹ̀ kọjẹ́ àwọn tó wá jẹ́ àwọn ọ̀rẹ́ wọ́n ní kí àwọn òṣà owó káwà dáwó jẹ́ àwọn ìlú ní ọmọ olóògùn tí ó wọ́n ní ìṣòkọ́ ẹ̀wọ̀n àgbàdo láwọ́ wọ́n bèèrè pé ẹni tó lórí ẹbí wọn kú àwọn ẹbí wà wò pé ọ̀gátà lè ṣe fún ní dáadáa kó lórí ẹbí tó kú òní wípé àwọn ọmọ kan sáà lórí ẹbí ìbí sáyé àwọn ọmọ kan ni ó fi sẹ́yìn tó fi ilẹ̀ lọ so ẹgbẹ́ bí olórí ẹbí wa ẹjẹ́ á dáwó kalọ̀ fún fáwọn ọmọdé òkú yìí náà àwọn àgbèrè pé owó tẹ́ ń dá fún wọn tán lọ kó fún wọn kí ni wọ́n ní ká ti tí wọ́n ní ká fi sòkú ni gbà àsìkò yíò àsìkò náwó lẹ́wà yíò àwọn ọmọ ajábàlá sí lọ́rùn àwọn ọjọ́sẹ̀ mọ́ débà ní sìnkú so inú mọ̀lẹ́bí inú dáadáa lè sí fún mọ̀lẹ́bí tà lè fi ṣẹ́bí pọ̀ náà ni pé àsìkò yìí tẹ́ mọ̀náwó ẹjáwà náà mọ̀lẹ́bí náà ẹjáwà náà rẹ̀ lọ́wọ́ ìjà àbùdá òkú ìjọba ìṣòro tó bá yẹ pé yẹn ni owó burúkú wọn dá yẹn gbọdọ̀ bá wọn dá. ìmọ̀tẹ́ yẹn bá rí pé ah, bàbá yìí tó kú ìyá mẹ́ ṣe dáadáa inú ṣe dáadáa sí bàbá náà ṣe dáadáa sáwọn ọmọ rẹ̀

ẹsí oúnjẹ lọ fún àwọn ará ilé jáàbà nítorí kékeré o nítorí pé alámọ̀rí tí yóò mú àìrójú bá wọn láti mọ̀lẹ̀ dámẹ́jẹ ó ṣẹlẹ̀ sí wọn òrẹ́ ní ikú jáàbà ṣe bá tó kí àbí láti jẹ́ pé kí nǹkan má lọ fún wọn dáadáa ní fún bàbá wọn ẹjá dáwó fún wọn kí ọmọ jẹ́rànlọ́wọ́ fún wọn ká fi ṣe bùkátà tara wọn nígbàjọba òṣèlú fún ìpàtàkì rẹ̀ ní pípẹ̀rí pé a bèèrè pé wọ́n ní ẹ̀dà òkè náà tí wọ́n ní gábí ṣòkú ni àbí wọ́n ní kanda tó bá ní kanda wọ́n bọ̀ wọ́n lẹ́bùn ní ẹ̀kọ́ ìpàtàkì rẹ̀ ọba wa náà pé wọ́n lọ́jà sí méjèèjì Thank so wọ́n lè lè tó súnmọ́ òun náà sì ló súnmọ́ ní torí pé ìbítàwà wà yìí ìbítàwà ìná bí wa sí rẹ̀ tó bá jẹ́ lílù mẹ́ni tó lè jẹ́ nǹkan mẹ́ náà fún ìwọ́n tó bá yẹ pé lù ti wà yìí ni wọ́n ní ó fi sòkú ni kò sẹ́ni tí bàbá yẹn máa ń kú ààrẹ ní ìdílé tí bàbá yẹn máa ń kú tó wá dáwó fún pé kọ́mọ fi jẹun rí wọ́n dáwó fún ọkùnkùn fi sòkú ni ṣé bá ní sì ń ṣe òun ló fi jẹ́ sí pé bí àkọ̀kan bí àjùkọ̀kan bí ìkọ̀kan bá ti rí ló máa ń di fẹ́ lórí pàtíwá tí wọ́n ṣe ìṣòro owó bá wọn tó kí ẹ̀rọ bá wọn dáa nítorí pé in tó súnmọ́ tánzí ṣe kò sí láwùjọ tó ayé wọ́n fi dáwò òkú ni nígbà ìtorí pé jọ́dẹ̀ èèyàn bá ti kú báyìí fún èèyàn báyìí níjọ́ òun ló ti bẹ̀rẹ̀ náwó àwọn èèyàn kan wà tí wọ́n jókòó fún wọn ní lọ́mọ́ wọ́n máa jàmàlà fún wọn ní lọ́mọ́ nígbà ìtò èèyàn ó ṣòfò ẹ̀mí yóò tó ṣòfò dúkìá náà tí bá ní tó kọ́nà bá kó sàrò àti ẹ̀mọ́ bá wọn dárò owó yìí àyàfi tó bá yí pé wọ́n bá sọ fún wa pé ah, nǹkan àfẹ́ dà fún ní fẹ́sì bá ṣẹlẹ̀ àmọ́ mọ́tò bá sọ fún wa nǹkan ń dà fún nìyẹn ó sì yí ọ̀pọ̀ àdá tó bá Thank you pé alẹ́fẹ́ dá fún lẹ́bí àdúrà tó pọ̀ ní fáìn fáwọn ìgbẹ́ ìṣùgbọ́n àtàkà tó pé ẹlẹ́bí náà èyàn ti mọ̀ páwọn ọmọ èyàn sòkú àrí kéèyàn má dà kéèyàn bá ti mọ̀ fún wọn sòkú kéèyàn má dà kò sí ìwà ilẹ̀ sọ̀rọ̀ náà rí ọba síwájú ká tó gbàgbé rẹ̀ lẹ́ẹ̀kejì ẹmọ́bìnrin mo ní síwájú ká tó gbàgbé rẹ̀ lẹ́ẹ̀kejì so wọ́n ní kí á gbìyànjú kí á dá owó epo tọ́lọ̀ wà lẹ́gbẹ̀rẹ́ fún kálukú ní ìkápá láti fi

why it was. And the second situation was also on the school level for the tó ń béèrè ìbéèrè tó dáa ìbéèrè Wọ́n ní alákọ̀ọ́kọ́ pé ní ọ̀rọ̀ nípa evolution la sọ so wọ́n ní tẹ́ẹ̀ bá jẹ́ olùkọ́ tí ń kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ biology tí ó jẹ́ teacher kò sí bí èèyàn ò ṣe ní bá nínú curriculum tí ò ní bá nínú syllabus nígbẹ̀ẹ́kọ́ àwọn ọmọ ní onídẹ̀yìn bá wá sí pa àwọn ọmọ àwọn ọmọ yìí àwọn mùsùlùmí tẹnu wọn àwọn kètò yìí tí èsì mùsùlùmí tẹ́ kírísítẹ́nì tẹnu wọn wọn tí ẹ bá dẹ̀ kọ́ wọn tẹ́ ẹ kọ́ wọn ààrẹ ni tí ó nígbàgbọ́ sí inú wọn tó sì máa spread wọn ní sẹ́yìn nítorí ẹ̀ pé èèyàn yọ fún ẹ̀wọ́n kọ́ wọn. nígbà ló fi dáa kọjá sí pé ẹni tí ó bá jẹ́ olùkọ́ tí ó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kóun náà fún rẹ̀ kọjá ẹni tó gbẹ́sìn yìí kò tí ì rẹ̀ irú nǹkan báwo àníyọ́ akọ̀ wọn ṣùgbọ́n bí èèyàn bá kọ́ wọn ó ti dọ̀rọ̀ yẹn fún kó ṣe tààdì kó sọ ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yẹn kó ṣe àlàyé torí pé ṣẹ́rí tí a bá ní àkọ́ wọn wọ́n padà lọ bá pàdé níbòmí tó yẹ pé ó wá ṣe é ṣe kọ́kọ́ wọn lọ́nà tí ò dá ẹjọ́ sáà wọ́n wá rí ẹni pé yẹn sàbòsí fún wọn ni wọ́n padà lọ bá pàdé tó pé nǹkan kọ́ secondary school yẹn wọ́n padà lọ fẹ́ lójú lọ́wọ́ dé tertiary institution ẹjọ́ lọ sábà yìí wọ́n pààrọ̀ lọ fẹ́ lójú so àmọ́ tá a bá ti kọ́ wọn gbà yẹn pẹ̀lú àlàyé tá a ti sáré tètè kọ́ wọn tá a ti wá sọ wọn pé kí níyìí o gẹ́gẹ́ bí ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ẹni tó bá nígbàgbọ́ sọ́rọ̀ ọba tó nígbàgbọ́ nípa Islam o báyọ̀ rẹ̀ kí wá sàlàyé bá fi dà sí ẹkú rí fún wọn pé àmẹ́lẹ̀ báyìí orí àwọn òyìnbó ni o kódà ẹni so ó ṣe báyìí sí tọ́wá bí ilé ìlú exam ẹ̀ dáhùn ẹ̀ tó kọ́ ọ bó ṣe dáhùn ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ pẹ́yìn nígbàgbọ́ sí ẹ kàn fi lọ pé ẹ nígbà pé yẹn ṣe ilé ìlànà ẹ bá kó tọrọ yẹn ẹ kó tiẹ̀ ní tọ́ sọ pé òun ló ní wàhálà yìí o ẹ̀yìn oníṣọ́kùn ló ní wàhálà yìí o bẹ̀tẹ̀ yóò gbé kalẹ̀ níbi kalẹ̀ pé lágbájá bó ṣe bó ṣe wí ni according to ẹ̀ṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ yìí ẹni according to ẹ wà dákọ̀ dìde rẹ̀ tọ́ sọ síbẹ̀ tí ó dáa bẹ́ẹ̀ kéèyàn yóò fi padà tó sàlàyé àkídà mùsùlùmí fún wọn tó ní gbà tàbá padà wá máa pàdé ní ọjọ́ iwájú kọ́ máa jẹ́ sí pé wọ́n wá yíwa bá àkídà wọn jẹ ó ti yíwa yìí tí ó lẹ́ẹ̀kejì wọ́n ní àwọn gbọ́ tí ẹnìkan sọ pé ìfiṣíbí jẹun pé ó ṣe pé ó jẹ́ iṣẹ́ bídá àdádálẹ̀ ló ẹ̀sìn ní fẹ́ ìfiṣíbí jẹun wọ́n ní àwọn tó jẹ́ pé àwọn ọmọ pé nǹkan tó pè ní bídá nǹkan tó bá ti jẹ́ ìbáadà lè mọ́wọ́ báwa ni ṣíbí ṣe wá bọ́ sínú ìbáadà so ẹni tó bá sọ wípé ìfi ṣíbí jẹun bídá ni irú ẹni báyìí so aláìmọ̀ pátápátá nípa ìsìláàmù kò mọ̀ níbi kò mọ̀ ìdí ìsìláàmù darí pọ̀ irú ẹni báyìí ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó bá sọ pé ìfi máikrófóònù fi àti ìfi máikrófóònù ṣe wá sí ìbá wàláyé bákan náà ni wọ́n ṣe rí ẹni tó bá sọ láì ẹni tó bá sọ pé káàbí sí bí jẹun ṣe bá yọ bá níbi lóní tó ní ṣe bí oúnjẹ ànẹ́bì kọ́ wa bá ti jẹun ṣe bá ní ti ṣe ò ẹ̀ ṣe òṣì bí wá di bídí àná ṣe bá ní ṣe àjọ sí pé wà sí náà nǹkan ò tí wà sí lè ṣe ìbádà ṣe bá ní ṣe ṣe tẹ́yẹ̀ bá ti wá lè fi microphone ṣe wà sí náà ohun rẹ̀ kọjá bó ṣe yẹ kí ilé ẹ̀kọ́ kọjá tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam jẹ́ pé gbogbo àwọn ẹ̀dá tó bá gbọ́ àtàwọn àtàwọn àjẹ̀mú yóò jẹ́rìí fún ìyàlọ́jọ́ gbogbo àti àwọn ìgbà ah, ẹni yìí kọ́ ò olùsẹ́ náà bá nígbà tó wà ní ayé torí pé a jẹ́rìí pé a máa ń gbọ́ pé mẹ́tì ọ̀ tí bá fi ẹnu pẹ̀rún nísìn ó níbi iye ẹ̀dá tí ó jẹ́rìí pé òun gbọ́ ohun ìyàlọ́jọ́ gbogbo àti àmà nínú àwọn ìyàtà jẹ̀mú tí bá fi pé yóò increase àwọn ẹ̀dá yà yóò ní increase àwọn ẹ̀dá yà ó ní pa àwọn ẹlẹ́rìí ọ̀pọ̀ sí ó ti affect ìyàmá bí báwọn tí máa ń fi òrí ẹ̀sìn bá ṣe máa yìí kò sí bí kò ṣe bí díà rárá o kò sí kò sí àkó sínú tíra tẹ́tìká ẹjọ́ bẹ́ẹ̀ nìyẹn pé ọ̀rọ̀ kan sọ yìí nínú tíra wo ló ti rí àbọ̀kàn pé ẹ tó wà ní ẹ̀rí ni àwọn tí wọ́n ń sọ ní àwọn kọ̀wárì jì ní àwọn ọmọ jàbàtà àwọn jàbàtà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ jẹba tí ẹ̀sọ́ fún sí bíbí díà ní ẹ̀fọ́ ìgbàfẹ́ bá